أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته أتركاتي فون أندوى محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين ستأتي جنات وما kó bá wọn ara lé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀. ní ìjẹ́jọ́ hadisi tí a kà gbẹ̀yìn ọ̀nà ẹni tí anábì ti ń gba àwọn obìnrin mùsùlùmí ní ẹ̀jú a ìgbani ní ẹ̀jú yìí kì í ṣe fáwọn obìnrin nìkan kọ́kẹ́jẹ́ pé ntánẹ́bí lò láti fi ṣàpèjúwe o lè kágo sọ́dọ̀ obìnrin lọ́pọ̀lọpọ̀ ọ̀gbálẹ̀. kíra nẹ́bí sọ inú hadith àbí orí ira rọ̀bí allahu ta'ala alẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni ya nifa al muslimat ẹ̀yin obìnrin mùsùlùmí olùgbàgbọ́ لا تحقرن جارة لجارتها ولو فرثنا شاء kí aládùúgbò kan lóbìnrin kó má fojú kéré kankan fún ẹni tó jẹ́ níbọ̀ rẹ̀ tó jẹ́ aládùúgbò ẹ̀ ní ti dáadáa lẹ́bùn wọ́n àgbẹ̀jẹ́ pé ẹ̀fẹ̀ ẹran pàápàá ẹ̀fẹ̀ ló wá sẹ́kù ló yọ káfá ládùúgbò náà ká má fojú kéré ẹ̀ pé àyíká yìí kéré bákan náà ẹni bá a fún kọ́nà má fojú kéré ẹ̀ka àdúgbò mi tí wọ́n ní wọ́n gbélé mi lọ́wọ́ yìí tí n tó tọ́ sí mi ní kọ́lá kẹ́kú mọ́ fún mi ní nǹkan gangan bóyá torí pé bá a pè lẹ́bùn kì í ṣe nǹkan tí a ti fẹ̀rẹ̀ sẹ́ni lọ́wọ́ ó kẹ́ wò ó náà ló bọ̀ wá. bákan náà oríṣiríṣi nǹkan ló máa ń fà á a lè fi ràn yàn lọ́wọ́ a lè fẹ́ kí ìfẹ́ tó jọba láàrin wa a lè fi fààyàn mára àmẹ́sìn sọ fún wa pé ní ká máa fúnra wa lẹ́bùn tó lè bá máa bí ìfẹ́ bákan asọ́njọ́ wo pé nígbà míì àá wo ẹ̀ńtọ́ afẹ́ fún lẹ́bùn ó lè dìsáàmì irun tá a fẹ́ fún káyípa láì ní ni ní tó jẹ́ bó tiẹ̀ kí lẹ́yìn kó jẹ́ ẹni tó jẹ́ láì ní tàbí ẹkún lẹ́nu irú ẹ̀bùn olókìkí o nǹkan tó ní bùkátà sí kò lásọ ara sọ fún ebi ń pa àbùn lóúnjẹ ìgbà tó nìdí káyipẹ́ ni tó ní ibi tó tún níjà wá ká fẹ́ fún lẹ́bùn lọ káwọn nǹkan tí yóò nífẹ̀ẹ́ tó yẹ pé ní bàbá fún yóò dùn mọ́wọ́ náà nínú. ẹgbẹ́ta abẹ́ bánikalẹ̀ fún lówó lẹ́bùn kéde pé oúnjẹ tí ó jẹ ni ò ní tí ó wọ̀ ni ò wọ́n á lè fún ní nǹkan tó lè mọ́jú five hundred naira lọ bóyá tó ṣe orúkọ rẹ̀ sí lára. ẹ̀rí pé ẹ̀bùn yìí ó torí tiẹ̀ láfíra àtọ́ adẹ́kọ̀rẹ́tì ẹ̀ bákanbákan fún ìyẹn yóò jẹ́ kó jọ lójú. hadith kan náà ló wá kù ní báàbò yìí náà ni hadith abdullahi bin ó ní àníbà mọ́ọ̀dọ̀ sọ́lá ní mọ̀wá sábà hìsbà ẹni tó bá fún yẹn ní ẹ̀bùn fàwọ́ àhàkù bí ha mọ́ẹ̀lámù yóò sábà àlẹ́ ìhà òun náà ni ó lẹ́tọ̀ọ́ sí lọ́pọ̀ ìgbà táwọn bá ti fún ní ìfáàbò àléyà táwọn fún ní ẹ̀san tí wọ́n àfánlẹ̀ san lórí ẹ̀. ìtumọ̀ ẹgbẹ́ ní òun náà ló lẹ́tọ̀ sí ẹ̀bùn rẹ̀ padà àpàrà ṣàlàyé ilé nígbà tá a bá ń ṣiṣẹ́ rí o. àwọn yẹn ní àdíìsì yìí àwọn àbá ní mọ̀kúfù ni ẹ̀kẹ́ mọ̀kúfù ìrìnàkẹ́ nínú àwọn àdíìsì ní kọ́rọ̀ parí sọ́dọ̀ sọ̀hábà láǹkàní الحديث ni mawquf kò tó bá dọ́dọ́ ànábì láǹkàní kí ni almarfu' wọ́n ní ìtàkùndàmọ́ anna hibbata naw'an àti fasiwájú pé ẹ̀kùn fáìpù méjì ni máa ń jẹ́ hibbatu lè má hàdì sàwábìl ukhrawi ana ẹ̀bùn kan wà táà ń fún ni sáàlè ju ẹ̀san àtọ̀dọ̀ ọlọ́run ẹ̀san tá a gbà lọ́run nìkan la ń Ma kọ́sìlì lùwúd wàtà áàlù sáàtì tún ní èrò pé ó fa ìfẹ́ àti ìrẹ́pọ̀ láàrin wa àtẹnipa fún àníyàn méjì ni àníyàn pa ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run àti kó bí ìrẹ́pọ̀ tí ó da relationship tí ó da láàrin wa àti láàrin ẹnipa fún. كما جاء في الحديث جبا دي سلوك تهادوا فحافوا ẹfúnra yín lẹ́bùn kífẹ́ lè bá àjọba láàrin yín wàhálà mìíràn áfíríkìlì ìgbà eléyìí ló gbọdọ̀ jẹ́ ìpìlẹ̀ èèmù wa tá a bá fẹ́ fúnra wa lẹ́bùn kó jẹ́ pé nítorí ìtọ́ náà káàdì lè fa ìrẹ́pọ̀ láàrin wa àtẹnipa fún ẹ̀bùn. وهذه سلفا بالقبض فلا يجوز الرجوع فيها a ní lẹ́yìn bá ti gbẹ̀kùn yẹn lọ́dọ̀ wa tó ti bọ́ sọ́wọ́ ẹ̀ a lè láàgbà nǹkan wa padà mọ́ ẹni tó bá tún ní òun gbàrú ẹ̀kọ́ bẹ́ẹ̀ padà jẹ̀mọ́ kí ẹ́ ìbálẹ́bí kan fún wa àpèjúwe tó ṣe fún wa ẹni tó fún yẹn lẹ́kùn tó fẹ́ gbà padà ó dà gẹ́gẹ́ bí ajá tó lékè tó fi kalẹ̀ tó tún wá ń kó describe ẹ̀ lọ́nà àti tí ò èyí fún yẹn ọkọ̀ gbà o lè mọ́ sọ direct but indirect ẹni tó fún ló ti mọ̀ pé ní tó fún òun ní iye gíní ní dọ́gbọ́n pàpàtì kódà tọ́ba ti fún yẹn ní nǹkan ká tó lágbà padà tó pé torí ọlọ́run la fi ṣe ìpìlẹ̀ bá fi ń fún yẹn ní gíkìrì ẹni ní ọ̀nà kejì òní adíyá tó yúkọ̀ dùbí ha mùdí ha fàwa òdúnìyà. أو يقصد بها موديها ثواب الدنيا ثواب الدنيا ẹ̀bùn tí àwọn tí wọ́n fún ni máa ń retí táwọn fẹ́ rí àǹfààní ayé kan látara ẹ̀. ọ̀lùmùkà fáfá àlẹ́ ìhà fáwọn náà ń retí ní hmm? wọ́n fẹ́ gba nǹkan yẹn padà. أني وصاحبها هو المراد بقوله تعالى أن يأتي سباء لهم دليل فالوار صلى الله عليه وسلم ولا تحنن تستكثر أما شفون يمين كان فيصرفون تستكثر ẹfà máa retí kó náà ṣe fún yín kó lọ́lọ́run wọn níbí a ní ìlà kọ́dẹ̀ tí ìsáàmà hábá bí ànúwà hábà ìgbà a ní tí èèyàn bá ṣe léyìí tó fún yẹn ní nǹkan tó fún lẹ́bùn lè ájílẹ̀ ayò sáàbà àléhá mínàlì múhùdá ilé afọ̀ mínàlì múhùdá ilé tí ń retí ẹ̀sán lọ́dọ̀ ẹni tó fún ní gífì yìí fàyín náà á bí hukumu a hukumu dubai ẹni yẹ akàkọ́ lẹ́gùn ni tí ni ìdájọ́ ìjọba ìdájọ́ káràkátà ni akàkọ́ lẹ́gùn ni ẹ pé àwọn nǹkan kan wà láwùjọ wa lẹ́yìn tí ó jọ mẹ́ẹ̀gùn àbí tí ó jọ mẹ́ẹ̀gùn bẹ́ẹ̀ dẹ̀ ni tó jọ mọ́ káràkátà ni èyí ó dúpẹ́ pé àìsí wọn ṣùgbọ́n ẹ ti mọ̀ pé fífi ilẹ̀ tó fi ilẹ̀ yìí fífi ilẹ̀ àgbà mi àmẹ́fẹ́gbà kan lọ́wọ́ ẹ̀ àmì lè gbélẹ̀ lórúkọ ẹgbẹ́ àbí ẹni ní ó ti kó ẹgbẹ́ wàá dáwó sí lágbóyá tó náà ti mọ́ lẹ́yìn ó ti ti kó ẹni báwọn mi máa ń ṣe lé àbí bí kan bá rí mọ́ ọ̀dọ́ tó kú lálẹ́ tó ga gbogbo ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ ìyá ayé mi sí àá ah, ọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé kò ní gba níbi oró bá dé mi kò ní gbà ní o ó ti gbà tẹ́lẹ̀ mi ìṣe ìṣe ọmọ tó gbà tiẹ̀. bẹ́ẹ̀ bá gbà kárí ẹ̀hẹ́n kó tó di sáfù nígbà mi tó bá tó bá ní nǹkan tó bá pè wọ́n. ẹ̀bùn yẹn bí ìwà àwọn yẹn fi ń pé abẹ́ abẹ́ gba pàṣípààrọ̀ ni àwọn mímu bá gbà tó tó lóhùn sẹgbẹ́ mọ́ bí wà láti kọ gbogbo tó lè kí ni tó gbà bóyá ó ní ìsan tọ́lé ó ti kẹ́gbẹ́ ẹjọ́ bá ń wọ ojú kẹ́lẹ́ ti gbé lẹ́tẹ̀ wọn ẹ́ ojú kí ni ojú ẹ̀fọ́ ni ṣùgbọ́n tó ń lè ṣe ẹ̀bọ̀ ẹni irú yẹn apá ń tajà arajà fúnra irú eléyìí ní pẹ́ta bá fún yẹn lẹ́bùn tá náà retí kó fún wa fàyínà á fi fúkùmù ha fúkùmù lè bẹ́yìí ìdájọ́ kátàkátà káràkátà lélẹ̀ fàyínà ó ti yá mí ni ha máa yòrì yìí wà ilá padà òròjú òfin ha ní ẹni tí ó bá fún yẹn bẹ́ẹ̀ tó bá fún ní dèédé tó yọ nínú yóò fi tó gbé lẹ̀ ló tí ò bá yọ nínú kí ló ṣe hmm? ó lè gbà nǹkan padà bìkìlá ìlèhìbá tìlmọ́tì lápọ̀tì òòlà yàtọ̀ sí ìta kọ́kọ́ tá a kọ́ sọ tá a láti torí kí torí sọlọ́ ìyẹn ìyẹn ò lè lọ́wọ́ gbà padà mọ́ o kó àtẹnì yẹn padà tẹ́ adúlé adájọ́ mo ṣe fún àfáàlà ìmọ̀ òòlè ẹ̀bùn mi lọ lè mọ́ bùn ìyítọ́ ọ̀gùn yẹn ti lọ torí fún gbà tó ọgùn torí ta lọ sínú torí ọlọ́run ọba àlekẹ́ ọlá ni a ní eléyìí àlè padà lórí ẹ̀ الحكمة في هذا الحديث من النوع الذي أبى الشارع لصاحبها أن يتردها أني حديث سواك فنوا ani ìrẹ̀lẹ̀ kejì ni wọ́n gbà lérò rẹ̀ tó fúnni lè gbà padà torí pé bí ọjà ní pẹ́tẹ́pẹ́ lẹ́mọ̀ ni bí ẹni tí ó fẹ́ gbọ́jà alẹ̀ tí owó tí wọ́n sọ̀ tó lè gbọ́jà padà bí ọjà lélẹ̀ pẹ́tẹ́pẹ́ lẹ́mọ̀ ni ntí òun náà fẹ́ gbà lọ́wọ́ ẹ pé ọ̀bá ti ní ní tó bẹ́ẹ̀ ó lè nípa gbé tí mo fún ẹ. ìgbà làmúyọ́sàbọ̀ àlè ìhà náà bá fún ní ẹ̀sán tó tó tó ń gbélé fàyàmìnà náà ìsàní eléyìí ní táìpù ẹlẹ́kẹ̀dì ní bàtò sàwọn àbẹ̀dọ̀ níyàwó ẹ̀bùn tá a fi ń retí ẹ̀sán táyé ìdájọ́ kí náà lápò yẹn jẹun ìdájọ́ káràkátà ni àìpé àdíìsì ẹni tí ó fún yẹn ní nǹkan tó fẹ́ gbà padà tani ń bá pé ó dà gẹ́gẹ́ bí ajá tọ́bì tó fẹ́ kó jẹ òun lẹni tó ṣe nǹkan torí tọ́lọ́ tó wá tọ́nà òun ṣe mọ́ ṣùgbọ́n rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí torí táyé ni akẹ́kọ̀ọ́ lẹ́bùn ni bí káràkátà ló jẹ́ láàrin láàrin wọn sọ́sánàlá ẹ̀rí pátá máa ń tẹgbẹ́ tí mo sọ yẹn ṣé tí wọ́n jọ ìdésì tó bá pẹ̀gbẹ́ tó ti kó gbogbo nǹkan fún ó ti ní pé kí ni mọ́tì tó ló gbé dàbí ìfẹ́ fúnlẹ̀ ẹ̀kínà pé ẹ̀bùn ṣùgbọ́n inú ti dé lọ́nà kan pé ìwọ́n tó bá ti pẹ̀gbẹ́ bá lè dáwọ́ tá gbé nǹkan báyìí fún ẹ lọ́sì fi ń lọ́sì. a lè ní ìyá alágbájá nítògbé lè tó ìsámọ́ ń gbanú ẹgbẹ́ a lè má rí bí ti kí ẹ̀bùn akẹ́kọ̀ọ́ lẹ́gbọ̀n ni kí náà gbà lérò jẹ́wọ́n sàwábù ti àdùnnìyàwó àbẹ́ ìgbọ́ fẹ́ni ẹ̀kọ́ ni bóyá sẹ́kẹ́tìrì ni àbí kíníkà ẹgbẹ́ kó lọ wo tí tó gbélẹ̀ náà wọ́n ti gbé bóyá láti kólà kan ọbẹ̀ kólà kan ẹ̀ mọ́tì kírètì mẹ́ta ẹni mọ́tì méjì ládẹ̀ lọ́wọ́ ìgbẹ̀nẹ́sọ̀ adó gbogbo kólà tó ti ráǹpù síwájú kẹ̀hẹ́ ó pẹ̀gbẹ́ tòótọ́ àìpé tó pè lẹ́bù yẹn àná retí kankan àìpẹ́ lè fẹ́ rùjúù tí ò bá pítọ̀ irú ẹ̀bùn là ń na yẹn ẹ̀bùn tá a fi ń retí àfàrà ọmọdún ìyàwó pẹ̀tà àkọ́kọ́ yẹn wò ní ríìlì ẹ̀bùn tá a ṣe ń torí tọ́lọ́ bánẹ́bí ní tí ti ṣe kúmọ́wẹ́yìn wò mọ́. ẹgbẹ́ haka hadithi Umaru kanjawari tí ó fi rànkún mi tó tọrẹ fún yàn ó fún àgbègbè fún ẹni olú rànkún mi yẹn dáadáa ó fẹ́ mi rù Umaru wa ń rò pé àbúfẹ́ ta ni Umaru lọ bí àná ni pé arákùnrin tí mo fún rànkún mi ń jọ sí tàbí òun wẹ̀ tẹ́lú tẹ́ ti rù ó dà kó ti fẹ́ tàbí mo lè rà á àná mi ní ọ̀gbọ́dọ̀ lálọ́wọ́ rẹ̀. kódà kó lówó ta ní one dirham wíkẹ́ yẹn ni kódà kó ní 100 naira mara lọ́wẹ́ nítorí kíni torí pé wọ́n náà lọ fún yóò fẹ́ pọ̀ sí yóò fẹ́ ah, pípẹ́ tó fún mi ní àbójú náà tiẹ̀ náà tún wà ń bẹ̀ kódà ká ten àti sọ pé kọ́ mú yóò mọ̀ sí lójú torí pé wọ́n kó wọn náà lọ sí kíni lọ fún pé ojú ẹ̀kọ́ mi ọ tó bá fún yẹn ní nǹkan tó bá lóun fẹ́ ta padà kódà kó mú ẹ̀wà lẹ̀ máa rà àwa máa rà kí ni ìdájọ́ tí ẹ bá rà irú ọjà yẹn kí ni ìdájọ́ ẹ̀ àǹfà ní ọ̀rọ̀ sọ máa rà bá sọ fún mọ́rù yẹn tó ti ara àwọn sọ́là fẹ́ ní mọ́ra bálẹ́mí sọ yẹn èèwọ̀ ni ìtumọ̀ yẹn pé tó bá ti bùn yẹn ní nǹkan tó bá fẹ́ ta padà ọgbọ́dọ̀ rà tó bá ti ra ọtí tó sínú haram ọ̀pọ̀lọpọ̀ sí ìlọrin pé ní ah, tó dáa jù ní tó mọ́ra kọ́mọ̀ mọ̀ pé ọkàn yẹn tó wà ń bi tọ́ fi fún fún yàn tó bá ra nǹkan yóò dáa tó ìyẹn náà ni tọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn ṣùkú ọgbà wàhálà eléyìí ni ìparí ni báàbù àlèkíbà ọ̀rẹ́ sípa àwọn ọmọ tí báàbù mi lè nìyí sínú láì fàálà ti ṣe báàbù lọ́kùtọ̀ kí náà pé báàbù lọ́kùtọ̀ kí náà pé àyà alókùtọ̀ tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ o ní ìdájọ́ tó de iye nǹkan sábà nǹkan ihe kí ni ìdájọ́ tó de torí pé nǹkan sí kejì àwa náà lérí alérí lójú ọ̀nà alérí ń bí iṣẹ́ wa agbọ́dọ̀ mọ̀ òfin ẹ̀sìn tó dé ẹ̀rí pé ní yóò tó ní ṣe pẹ̀lú kí abẹ́ẹ̀nẹ́kọ́ abẹ́ẹ̀nẹ́kọ́ ìyẹn pé yóò ní ṣe pẹ̀lú kábára wa ṣe náà mọ̀ nǹkan sábẹ́ bá gbọ́ kọjá ká nìkan. inú tó wà lọ́bẹ̀ náà ni iye nǹkan naam wọ́n ní kí náà pẹ́ ní alóòtọ̀ a ní alóòtọ̀ fi àlùkà ọ̀nà tó pọ̀ ló lè gbà wá àṣàrò ha anáha bìdómi lam wọ́n ní tó pọ́pùlá jù ní pé káfún láàmù yẹn ní dómọ̀ kó jẹ́ kí ni lóòtọ̀ alóòtọ̀ láàmù lukọ ẹni ẹ̀ ló rántí wà pátí hìlkọ́f kí kọ́ọ̀fù yẹn ti gba pátíà áwùsù tó ní ha àbíká fún kọ́ọ̀fù yẹn ní òfun báàbù lukọ̀tọ̀ ẹ̀rí ẹ̀ẹ́tàrí lukọ̀tọ̀ ká fún kọ́ọ̀fù ní pátíà lukọ̀tọ̀ àbíká fún ní tòkun kan ní lukọ̀tọ̀. wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ilé ìmọ̀ tó kàn wá ní sínú ìdájọ́ ẹ̀ wọ́n ní wọ̀ṣẹ́rí á nínú ṣẹ̀rí àti náà ń pè ní dókítọ̀ gàgà wọ́n ní bíyà máa dùn ó ní máa à ní lówó mi pé ìgbà ní ìdówó lọ kì í nìkan ìyà máa dùn ó ní nǹkan bíi property àwọn mọ̀kútọ́sùn àbí nǹkan sẹ́ẹ̀lì kan ní dọ́là àní rọ́bù àbí nǹkan pàtàkì kan pàtó kan dọ́là àní rọ́bù afọ dọ́là àní rọ́bù tí ó sọnù kúrò lọ́wọ́ ẹni tó ní. wàtẹ̀tùbá òhú hímọ́tò àwòsáfin náà tó yẹ pé ní ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ ọkàn wọn máa ń wà ń bẹ̀ fún àmúsọ ah, kí ní báyìí nù wọ́n ní hukumu ìdájọ́ rẹ̀ al-afdal liman amina nafsahu alayha wọ́n tí ẹ̀mí ẹ̀ bá balẹ̀ lórí tó bá rí he wàkọ́wì àlà tààrífì à tó sì lè máa tó lókè fáwọn èèyàn tó lè máa fi wẹ́lọ̀ ṣe àmàrí tẹ́ẹ̀pì kan hẹ̀ amara agbó kan hẹ̀ àmọ̀rá owó kan hẹ̀ alẹ́nisẹ́ni ẹ̀ bá ibi ha sísìn wọ́n ẹni tó ní káàkiri a ní tí ó dáa jù fún ẹ̀ bẹ́ẹ̀ wá akakò àkóhun tó bá rí yẹ pé tẹ́mi ma fi ẹ̀ntẹ́ ẹ̀bá rí nǹkan èyí tó dáa jù lọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ ni ó mú kí mo wá fi wẹ́lọ̀ káàkiri bá ní nǹkan báyìí. wọ́n ní fàfi háàbà ṣéǹkò máa ń lè gẹ́yìn àlè tọ̀yà ìyẹn ni ó jẹ́ pé ní à ń sọ pọ́pátì ẹlòmíì kọ́ bá wé ṣe tó ọba mọ ẹlòmíì lè mọ ẹ̀rí mọ kí nǹkan ẹ̀ka wa lọ bẹ́ẹ̀. ẹni tó ní tó dáa ní kó mú nǹkan yẹn kọ́ máa lọ fi wẹ́lọ̀ sáló ní nǹkan báyìí arí nǹkan báyìí ẹni yẹn ni kò ní jẹ́ kí pọ́pátì àwọn yẹn máa sọnù. àwùfà àhúbẹ̀ ilẹ̀ àkọsí máa ń láyà fún mi bí wáyé bí ṣe bì bákẹ́rẹ́ yẹn ni ò ní jẹ́ kó bọ́ sọ́wọ́ ẹni tí ò ní lè sọ tó máa lọ jàǹbá tó máa jí gbé àná sọ̀hídìí àbẹ́ tó yẹ pé ní tóun bá mú òní máa wẹ́ni tó ní káàkiri amọ̀mọ̀ ní arọ́fá mìíràn fi àtàdá ní ìlẹ̀kìyàná wà láàájì fi àǹtà àríkìyà alùpẹ́ tó bá ti mọ̀ pé ìwà kájà ń bá yẹn wà tọwọ́ ọ̀run àbọ̀wò ní kápá láti máa wẹ́ni káàkiri pàtà àrí lọ́nà ìyànà bá ń síbò láwọn awáyàn lọ nù ráyè tó bẹ́ẹ̀ wàlúbá sàǹfà tẹ́lẹ̀ yóò fẹ́ tún òní kagbá láti máa wẹ́ni tí nǹkan yìí sọnù lọ́wọ́ ẹ̀ ẹni fàhábà yà ọ̀rùmù bí a kì í àkàtìyà irú ẹni bẹ́ẹ̀ tó bá rí tó sọnù èèwọ̀ ní kó tẹ́kí ni kò mú kò yà sílẹ̀ kó máa lọ. ẹ̀bá yẹn pé sí méjì wọ́n tó tẹ́tì tèmi wá nílé iṣẹ́ dákúdájì tẹ́tì tuntun rẹ̀ iPhone

èèwọ̀ ní kéèyàn mú torí pé wàá padà jàǹbá ṣètọ́nù wàá padà kó tẹ́ lọ́pọ́lọ́ ìwọ́n náà bàtà tí wọ́n lò wá bàtà tó wá tó ní káàkiri ẹ̀rí àbáwọn èèyàn bí èsì náà lè wá bẹ ẹ̀ka nínú ìtukù láyé wọn ò fẹ́ lówó lò gbogbo oṣù yìí twenty five thousand wá yìí five tí wọ́n lọ padà tí ń jẹ máa jẹ ìyẹn ò lọ kéèyàn máa mọ̀ ìgbọ́n tó bá wọ̀n pé ní oníkápá lórí kí o máa fi lọ ọ̀nà tẹ̀lé òdì ní sílẹ̀ tó dẹ̀ ní jàmbá ẹni kò ń múlò dà ìyẹn ní òní jẹ́ kí pọ́pátì àyẹ̀mọ́ jẹ́ kí ọmọ ṣòfò nǹkan tó yẹ pẹ́lẹ́ yóò bá rí ibi tó ti kú àjẹ́ kó máa bàjẹ́ síbẹ̀ ìmí kẹrẹ ibi tó pọ̀ sí ẹlòmí ó rí orí lẹ́kọ́ rí jàmbá lọ́wọ́ adébẹ́rẹ́ tó máa rí tò èèyàn máa wúra rẹ̀ èwo ló rọrùn fún ẹ̀rì wọ́n ni torípẹ́ tó bá mú yóò sì lé fi lọ àbílẹ̀ ẹni tó náà lè jàǹbá ni a lè wọ̀ ní kó mu lè àná olù àrídò náà sọ̀rọ̀ lè haram pépé ó fẹ́ kóra rẹ̀ sínú haramu nù. wàyà àhìmù sọ́ọ́hìmù ha wàyà àhìmù sọ́ọ́hìmù amílẹ̀ òṣèré yà bákanáà kò tún ní jẹ́ kẹ́ni tí ó ní orí nígbà tó ń bá ti mú káàkiri ọ̀kẹ́ni tí ò ní mẹ́ni àbẹ́ tí ò ní lò ó ṣùgbọ́n kò lágbára àti máa fi nǹkan lọ káàkiri ó kẹ́sì sínú ilé ẹni tó ní gan lóyè tí wá wà kò ní padà rí náà wọ́n nípa ìsìnkọ́ọ̀tù àṣìbá òṣèyìn bìlìwìlàyà ẹni tó bá ti ní nǹkan ó dàgẹ́ bí ẹni tó ń ṣàkóso nǹkan tó ń kọ̀ǹtúrò nǹkan ni. fàmọ̀gbọ́mọ̀ bí ha wà á dà ẹ̀kọ́ láàyè sí ìhá ẹni tí a bá gbé pépé kọ̀ǹtró nǹkan tí ó sọ tó mú wọ ọlọ́run ọba ṣẹ kò sí ibà àdàbà yóò gbẹ̀sẹ̀ lé lórí bẹ́ẹ̀ lẹ́ni tó bá rí nǹkan ní ó bá yàn mójútó tó ní ní sẹ́ni yẹn rí tí ó sì jẹ́ kó dín tí ó jàǹbá tí ó lórí tó ṣe ọmọ yẹ́kùn bí wájú bìlà àmàlì ẹni tí a fi nǹkan ti pé kó sọ tí ò bá lè sọ tí ò mójúṣe ẹ̀ á sì yóò gbẹ̀sẹ̀ wà á rọ̀dọ̀ lẹ́wọ́sà ò lè lọ́kàtọ̀ ó sì fara rẹ̀ sínú tó léwu àyẹ́pẹ́ ní èèyàn máa wúra rẹ̀ tó bá yẹ nǹkan irú èèyàn wo ni mo jẹ́ tí mo lágbára àti sọ́ǹkẹ́ yìí tí mo lágbára àti mo fi lọ káàkiri sáàsì rẹ̀ nítorí gíní tó ní. nígbà tí a wà ní ilé wa lọ́hùn tẹ́lẹ̀ fẹ́ràn àbúlẹ́wò rẹ̀ ti jọ yìí à ń lọ mọ́ṣáláṣí ní àárọ̀ jẹ́ látùbá mo kàn nǹkan náà wájú nìkan àwọn àdèrè owó rẹ̀ bóyá five thousand ní bóyá jù bẹ́ẹ̀ lọ one thousand lọ́wọ́ àmì wọ́n náà pé kò lẹ́ẹ̀dì sí five thousand ní ìdájí wọ́n ti ká mọ́ ni àbí ká mọ́ ni àbí ká mọ́ mu. ifá báyìí ti ń kọjá sẹ́yìn ọba ti bẹ̀rẹ̀ dání ọdún mọ́kànmọ́mọ́ torí pé ní òkú ní. má lọ báyìí pé ẹ̀jẹ̀ ká máa lọ. àti ìbéèrè jìnà kan àti ìyàwó pọ̀ ní. wọ́n àdóńtì wọ́n ti fẹ́ẹ̀ di musa dọ́nà ìtẹ́rọ wọn ní bí nẹ́ẹ̀tì padà bọ̀ lẹ́yìn méjèèjì jáde ẹ̀dá jáde ní ẹ̀hún wọlé bọ̀ ẹgbẹ́ tí ẹ bá mú báwọn kódà kí ẹ léyìn ẹ̀fẹ́ fìlọ tí ò bá mú lọ kẹ́gbọ́ wọ́n lè ní gbogbo rẹ̀ padà láti fi lé kíní tí wọ́n lè rí. bákan náà onípe ní téèyàn bá tún mú téèyàn bá bá wọn sọ lóyìn tó na kó tó jàǹbá wọn ni ẹlòmíní àwọn tó dàbà mọ ẹlòmí ò mọ ẹni tó bá mọ tó o bá gómìn yẹn lé pé kò yá ju tó wọn wá ní fún ọ náà lọ tí wọn mọ ìdíwọ náà sì lè sọ àbí kó fi lọ kó fi dọdọ ẹni tí tí ó ní. sọkáyé nǹkan ó ní ìdájọ́ nínú ẹ̀sìn àwọn ní àkàmù lọ́pọ̀ àbíká ní lókọ̀tọ̀ àwọn ìtàkà àwọn orí kàtígórì mẹ́rin na pẹ̀sì káàdé bí dáadáa alákọ̀ọ́kọ́ máa látàtìbá wa himmatu ausafin náà a ní àwọn nǹkan tó bá ilé wá sọnù àwọn èèyàn fọkàn sí mọ́ sí lọ́ sí lọ náà kàtàwù ẹ̀rẹ̀ ẹgbà ẹgbà

búrẹ́dì ọ̀dẹ́ náírà lọ́wọ́ jábọ̀ lọ́wọ́ gbọ́n ẹ̀yà lẹ́bàá lọ tí là ń wá àwọn búrẹ́dì eléèlò ọ̀dẹ́ náírà àwọn èèyàn ọkàn yẹn sí ibi irú nǹkan báwọn yóò ti lọ lọ. àwọn dákìlẹ̀ lè yẹn sí àbówó tó kéré ìyẹn lè jẹ́ náírà lóṣù tó bá gbé náà ní máa wà lọ́mọ́sá dọ́lọ́mọ́ ẹgbẹ́ náà wá ti wà kò tí ò rí yìí mọ́ ó dé gíní ó ti lọ náà nìyẹn ẹni fàhábà yóò mọ́ lọ́kùn bí làtàrí ẹni wọ́n tọ́ wá rí yìí tó ò ní kéde ẹ ó ti fi tiẹ̀ ó ní dé gíní ó ní kéde àwọn nǹkan tó tó kéré bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn náà tó lẹ́kọ̀ọ́ ọdún tó ẹsẹ̀ rẹ̀ nǹkan tó kéré ní tòótọ́ ṣùgbọ́n wájú ṣọ́ọ̀bù ẹ̀ nìkan ni possibility tó ní ó dé gíní òun ló ní ìwọ̀n kẹrin láàrin ìfà ojú ọ̀nà ojú ọ̀nà tó lọ ìbàjọ́ ń ṣe yìí báwọn ọmọ ìlú tẹ́ sílẹ̀ ra lọ tó máa ṣe arówó yóò láyìn bá dojú kẹrin ọmọ òpé ṣé twenty thousand one hundred àbí thirty thousand èlò twenty naira ẹni pé àwọn èèyàn fọkàn sí yìí mọ ìfàkẹ́lù ní ìtọ́jú àwọn ọlọ́wọ́ rẹ̀ gẹ́ lè mọ́mọ́ a ní àwọn kankan a ní onídìí kó máa fi wẹ́lọ̀ wọ́n sì yẹ kó mu torí kí nǹkan mọ́tò lọ wé wàyí wájàdà sọ ìbá ó kọ́bùlà ìfàtì ṣùgbọ́n tó bá fún wa lẹ́ni tó ní o síwájú kó tó ná pàṣẹ láàṣẹ síwájú kó tó lo àfọ́hún ìyá òjò ilé lọ́wọ́ kí ni wọ́n rí bẹ́ẹ̀ tó bá kó kí ni wọ́n rí tó tẹ́tẹ́ náà kẹjá bọ́lọ̀ mi làwọn rèé ṣùgbọ́n bí sáà kiri kìí ṣe wájú ilé ẹnìkan kìí ṣe ṣọ́ọ̀bù ẹnìkan ibi tó bí lọ́ọ̀gì sí gbogbo èèyàn ni nǹkan èèyàn kéré èèyàn láàrin ti wẹ́ náà tọ́nà bá lára ẹni àáfilè lọ́wọ́ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì àbọ̀wá lè lẹ́sí ìfẹ̀mùsẹ́niwó ní sìgáàrì sìbà ẹni àwọn kankan wà tẹ́ẹ̀kì ní tó bá sọnù ànímú ní sìgáàrì sìbà bí àwọn ẹranko àgbègbè àkọ́lá kó jọmọ ọmọ láyọ̀ ló ń sìn àbí ìyá náà ni kò níbi kan mú òun náà ti jẹ ara rẹ̀ kàní ibùn a níbi ibùn rànkúnmí àpàdàkà àdé ìsọgbẹ́tì wa wọ́n sọ báà sínú pé ṣe ìgbẹ́ kọ́ ní wọ́n ń pè sọ́bí zebra wàtúyúrù abẹ́yẹ wàwà mọ́sán wà mọ̀tẹ́nẹ̀ a ní ìrọ̀lẹ́ ànímú ìmọ̀ lùkú wátìbì a ní ìkàbí wà sáà nímú nítorí kó lágbára kàlí ìbùlì ìrànkọ́ wà lọ ìrànkúmí ọ̀gá tó bá máa mú tó lè kọ́ ìṣe ọ̀gá àwọn lo ma mm-hmm. kalgazal àbí wọ́n yẹ kó mo lè parí gazal yẹn lálẹ́ pé ní egbin tí wọ́n á mọ̀ ní káàkiri ní wọ́n yẹ mọ̀ ní sọ yàrá ni àbí bíbò tó lè kó wọ́n ní fàáfà yahrumu ìsìkọ́tù eléyìí ànímọ̀ òdì méjì ẹlẹ́ẹ̀kẹta luktotul haram àwọn kẹta bá rí ní haram ní haram nílùú mọ́kà bàbá rí nǹkan yẹn nǹkan yẹn ti máa ń pọ̀ mẹ́ ẹ̀ fáwọn èèyàn pọ̀ nǹkan máa jábọ́ ní ọwọ́ wọn ẹni fàábà yáhùrùmù ìsìkọ́tù à ẹni èèwọ̀ ní kéèyàn mu ńlá límọ̀ yorí ìdù tààrí fún ha àyàfẹ́ tó bá fẹ́ máa fi lọ ṣùgbọ́n gbogbo àfihàn tó bá ti mú nǹkan ní mọ́tà abọ́dà dáa béèrè ní o ògbà tẹnu wàá máa fi lọ lọ mo rí bẹ́ẹ̀sì kan rí o tó bá ti fi lè mú ògbà sẹ́nu ó di mélòó yẹn wọn ó di mẹ́ta wọ́n ní ànábà mọ̀tò sọ́lá tó pé wà láàtẹ̀ ìlú sàkẹ́kọ̀tọ̀ ha kò tọ́ kéèyàn mú tó bá jábọ́ nínú haram ilẹ̀ lè ìṣèlè àyàfẹ́ tó bá fẹ́ mọ̀ fi wẹ́lọ̀ wàá bá mọ́tò àbùṣà àfẹ́yìn eléyìí ni mọ́tàbí ṣàfihì àti ìrìwáyà imam ahmad ẹ̀rí ama mọ́tàbí sàlámọ́ fa iná ha kàgẹ́ ìrì ha ẹnu báwọn àìmọ̀ yòókù abu hanifa imam malik àti ìrìwáyà kejì lọ́dọ̀ imam ahmad ẹni tí haramu ní ó yàtọ̀ sáyé mi ẹlẹ́kẹrin ma ádà ma tàkọ́dá mọ́mìnà àmúwádìí àbọ̀ ìyá a ní àwọn èyí tó bá yàtọ̀ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá sọ yìí táwọn nǹkan tó bá sọnù bụ ní àlè ha lọ́dọ̀ ẹni tó ní mi ní Wa ẹranko ní wọ́n àtùmáàní àbówó wọ́n mọ bá àbẹ́rù tó jábọ́ fàábà ìlú ìsìnkọ́ọ̀tù ha alẹ́mu wà yóò arọ̀fọ̀ àlẹ́ yìí ha ṣùgbọ́n a fi lọ. wọlá àkàmù lọ́pọ̀tọ̀lá àfíà àwọn ìdájọ́ nǹkan tá a ipa mọ́ sọ yìí abẹ́rẹ̀ ló sí insha Allah alákọ̀ọ́kọ́ ni bá tó jẹ́ nǹkan kékeré táwọn èèyàn kà fún tí ìdájọ́ alẹ́mú sáàbà rí kọ́ a lè lò ayọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ẹranko àbìjà àwọn ẹbí rànkúnmí bí ẹyẹ kí ni ìdájọ́ yẹn ẹlẹ́ẹ̀kẹta lẹ́gbẹ̀ẹ́ bí náà ayọ̀ tó wá sọ nínú haramu mọ́kí alharamu mọ́kí tí a bá sọ pé haram ó lè mọ́jẹ gbogbo òlu mọ́kà ní ẹlọ́bà tó yẹn bá wà ní mọ́kà ẹmọ̀ náà sáyẹn lọ pé ní eré abíó ìdúró ẹni haram pé sí wọn ní nihayatul haram sábà ní haram ó bẹ̀ láti lu mọ́tà àdúgbò kẹsẹ̀ mọ́tà àti nìkan bí wàá sojú ìtàlù pé lẹ́gbẹ̀ẹ́ bí ó parí sí yànnàbà lẹ́gbẹ̀ẹ́ bí ó parí sí yànnà àti àbíjà nìkan lẹ́gbẹ̀ẹ́ bí ìgàdò ẹ̀fẹ́ lórí ìsúkù lẹ́yìn torí nígbà táwọn bí wà láyé gbogbo tó pè ní báńdìrì kọ̀ọ̀kan nìyẹn lérí àkọ̀ọ̀kan ẹ̀wọ̀n pẹ̀lú ó ti ní ìfòtó bẹ́ẹ̀ dáná àyà káìpẹ́ lẹ́yìn rẹ̀ ni gbogbo tó bá bọ́ sẹ́yìn ẹ̀fẹ́ àbójẹ́lu mọ́ta náà ó ti bọ́ sẹ́yìn bó ẹ̀yìn haram ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹrin àwọn tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta ti sọ yìí àyíwá àwọn ni ìdájọ́ táwà mọ̀ sọ́ọ̀sì ló bá wí hadith alákọ̀ọ́kọ́ ni hadith Anas bin Malik qala radiyallahu ta'ala anhu onímọ̀rọ̀ nàbí yìí sallallahu alayhi wa sallam ó lá nàbí lọ́jọ́ kan lè sábọ̀rọ̀ àníbi ọ̀rọ̀ pé láwọn láà ní àkáàfù àǹtakùn náà mìíràn sọ́dàkọ̀ mo kàn fọ́yà pé làbídù yóò kó mọ́ lọ jẹ́ sọ́dàkọ̀ tí ìbá ẹgbẹ́ tí mo dé lẹ́rù kó mọ́ jẹ́ sàárà ní làkàtù àwọn òbá jẹ́ pálọ́ ní làbídù jẹ́mọ́ sí àníbi kan lóní àníbi náà rí lójú ọ̀nà àníbi tí ìbá fáyà ọ̀nà pé mo ń fáyà mo ń bẹ̀rù pé kó yẹ pé sàárà ní làbídù yìí jẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mo bá jẹ́ kíra níbi gbà lérò ni pé nǹkan tó bá kéré onílàbídò kan bábọ́ ní làbídò ẹyọ kan fún bàjẹ́ ṣùgbọ́n náà bí èjẹ sàárà ẹni tó sì ní làbídò ìfò mọ ní tó fi ṣe fún bí a sàárà náà fi ṣe fún òun náà ó wà lórí wáyà mi lára ju wàá fún ẹ̀fẹ́jọ́ lọ sẹ́yìn lè jẹ sàárà ń tiyín ìdájọ́ bá fẹ́ mú bí náà ni pé ẹni tó bá lọ ní nǹkan tó yẹ pẹrẹ bẹ́ẹ̀ tó kéré tó bá mu tí ò rẹ̀ ń tó ní ó lè dé kíní ó lè lò ó káyọ̀pẹ̀ nǹkan jẹ́ ní ó lè jẹ́. ní hadithi wà nù sahih bukhari wà nù muslim ẹ̀kọ́ tí ń kọ́ wá ní pé fil hadith ó wà nù hadithi ad-dalalatu ala anna qalila al-mal al-faqid pé àwọn nǹkan tá a bá rí tó kéré yumlaku bi mujarrad wujudihi wal-sifati péyàn ti ẹ̀rí yẹn lásán ó ti fi ṣèyàn wọn là yẹ jù tààrí ìfòhù ìlàmù yóò lámù sọ̀rọ̀ ṣìbò náà bá mẹni tó ní ànímọ̀ fi wẹ́lọ̀ nǹkan lè kéré náà ká mẹni tó ní o òsì gbé dájọ́ ilé lórí ọlọ́dọ̀ ẹni ẹ̀ka ah, owó àbá tí ń tẹ́bi lè ṣéǹjì fún ẹlẹ́ẹ̀kan ni iná ń bẹ́ẹ̀ náírà tó jábọ̀ ọ̀ọ́lọ́ fún un. gbé tọ́tún wọ́n ti wájú ilé ẹnìkan lọ́wọ́ pé ẹ̀yin ara nílé ìpalówó jábọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ni ṣọ́ọ̀bù ìgbélé ilẹ̀ lówó yìí ọmọ tó ní nǹkan náà ti kéré irú bisikíìtì yìí sí kéèyàn wa máa fi wẹ́ kéèyàn máa polongo rẹ̀ síta ta ló ju bisikíìtì nu o ẹni tó ní gan bẹ́ẹ̀ pé láàrin yẹn ni ó tún máa kó mọ̀lọ́ fóun ni torí yóò ti lójú. أني فإن علم صاحبه وهو باكي رد إليه رد إليه أني سأبان تولي من سيتي ولو هذا فرفو وإن لم يكن باكيا ṣùgbọ́n nǹkan yẹn láìpẹ́ kò sẹ́kù mọ́ láti lò àtẹ̀wá mẹ́ni tó ní fàlàyé lè fá mú rọ́dù bádàlì èyí tẹ̀lé fún akápẹ́wá káwọn tó fi pààrọ̀ ẹ̀ káwọn fún un.

ọtí ra fífi mẹ́t náírà owó yẹn ti sẹ́kù wọlé fún ní yòókù. wà fí ìtawà ọ̀dọ̀ ẹ̀rọ nàbí sọ̀rọ̀ ọ̀nà sọ́dọ̀ wọn nínú hadithi atọ́rí ìtẹ̀ríba nàbí. bá nàbí olùtẹ̀ríba yẹn ni fọwọ́ máa jẹ́ aláìláti kọ́dìrì tó ń ti ipò ànẹ́bí ti tó wà olúwìn mọ̀kọ́ mi tó ti bó ti já ní ipò láàyà tààrọ̀ fa'ú àyẹ́ jìdà pọ̀lí ìlànà àtírọ̀ fàyàkúfù wàyàkúlù tó ti bó ti tó kò fojú tó ṣe tó ní nǹkan kékeré tó mọ́ àmọ́ ìròhùn mú jẹ ẹnu tánàbí ò mú jẹ ilé ìhóhùn ṣùgbọ́n kò jẹ ní pé ó ń fáyà kó má jẹ sàárà ni. ìyáná omi ní àmì láì fàárà tó ní pé ló dẹ̀ra ọlọ́run ni ló dẹ̀ra ọlọ́run ni wọ́n ní ìwọ́n òun kọ̀ǹtúrò owó tó pọ̀ ọwọ́ arọ́ ń bẹ́ẹ̀ náírà tó ti mọ̀ pé ibi tó ti rí tó bá mọ̀ ká fẹ́fẹ́ gbó bóyá ń dráìtì lọ ní ojú ọ̀nà tàbí

kódà tó bá tẹ̀ wá mú tó báàkì tó mú hundred naira tó rí inú gbó tí wọ́n bá jù lọ wàá tẹ́kí ni wàá fẹ́ lómi ó yẹ kó wéèdè lọ́kẹ́ àdúrú mi mo ní one thousand ní mo ti dúró sẹ́kẹ́ mi tó ti rí mi tẹ́lẹ̀ omi ti lè rí ni ó lè mọ́ dúró ṣùgbọ́n bóyá inú gbó tó tó máa fẹ́ inú gbó tí wàá ní sàǹfààní fún ẹnì kan tí wọ́n fẹ́ kó yọ ọlọ́run wéèdì nìyẹn yóò dáa tí wọ́n bá jù lọ fẹ́ lómi ní ara àtẹ́ríbà nẹ́bí tí a kọ̀ nínú hadithi ẹni bákan náà zakatu muharramatun ala nabi sallam ẹni zaka ó jẹ́ wọ̀fà nẹ́bí rẹ̀ bá ti kẹlé ilé àbí bábá ń pín zaka nínú àwọn fáàdé fún zaka lànẹ́bí wàhálà áàlìbí ní bani hashim àpọn fámílì ànẹ́bí ní bani hashim àìpín zaka fún wọn kẹ́nìkan wá ní òun fẹ́ kọ́sì ànẹ́bì lórí ilé àyè kọ́sì ànẹ́bì lórí ilé bẹ̀ẹ̀ta níbi ìgbà ìgbà sàárà ṣe ìgbà sàká tó ní mọ́ àgbà kọ́ọ̀tù lẹ́tọ̀ọ̀sì kọ́ lọ kọ́sì ànẹ́bì bíbí bá pẹ́ ìṣòro tó gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí àwọn kẹ̀kẹ́ wọn àfẹ́ ẹ̀ṣà ló jẹ́ fánẹ́bì ara rẹ̀ ni pé ìgbà kíni ìgbà sọ́dákọ̀ ìgbà sàárà ẹran ohun kẹ́ sàárà àlẹ́gbẹ̀ẹ́ ìgbà tó wọ́n gbajú dédé náà pé sàárà yàtọ̀ sí ẹ̀bùn anábì sọ́nu sọ́yìn muslim anábì ní iná sọ́dà kọta làtàǹbà dé ilẹ̀ áàlì muhammadin sàárà òtọ́ sí àwọn ará alẹ́ ànábì kò sọ́ ọmọ ìgbà sàárà ìnáwó ilẹ̀ àwùsá náà ìdọ̀tí àwọn èèyàn tó ń fọ́ra wọn mẹ́nu ànẹ́bì láwà fún ànẹ́bì ìgbà ìtò bá tààrà tó jẹ́ ọrẹ àtinúwá tó bá tààrà tó jẹ́ ọ̀rọ̀ èèyàn ìwò tààrà ìrọ̀ èèyàn jẹun tààrà wo lọ́rọ̀ èèyàn pẹ̀ka ni fọ́dápọ̀ tó jẹ́ ọ̀rọ̀ èèyàn tó bá ti wo owó ẹ̀ gbọ́dọ̀ yọ ànẹ́bì ìgbà ìtò ajẹ́ pé ọrẹ pé mo jẹ́ jẹ́ ń ṣe náà nínú ìtọ́nà ń fáná mi pé kó mọ̀ gbà sára. Nígbà ìlú àìwá kọ́ṣà ànẹ́bì lórí ilé ìtọ́ ní Mọ́ládì ti kan. Ṣé sọ yìí Mùsùlùm? Fánẹ́bí nídọ̀tí sàárà ìlú onímọ̀ jẹ sàárà. Tọ́ọ̀tì lẹ́tọ̀ọ́ sí èèyàn dá. Ṣé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Yorùbá àmì lè gbà sàárà? Àbí? Òun kí ló bá àwọn débẹ̀ jẹ́ wọn? Àdìsọ́kẹ̀ burúkú ni ẹni ní àà ó gba sàárà o àmọ́ ń tọ́jú ṣe bóyá mi fẹ́ lo arífìsí wa ni. bóyá fẹ́ gba arífìsí wa ni nítorí bá wọn débẹ̀ ní pèsè fáníìsì kan làwọn tẹ̀lé. sàárà tó lọ́n ti ṣe lófin fún wa ká fi ràn wa lọ́wọ́ ni aláìní ká fún un wọ́n ní sàárà yasin ni èyí yasin ẹ̀ kéé sàgbàrá òjò àbí tí mo fi bá ti ẹ̀gbẹ́ ti rẹ̀ yé wọ́n pé sàárà wà fún tẹ́lẹ̀ pé kẹ́nìkan lè mọ sọ fún ẹ pé sàárà yasin ẹ̀ torí ẹni tó ń sọ fún sàárà yasin lé ní ó lè jẹ́ pé ń tó yẹ kó di sàárà ni o ẹni ah, sàárà kan yasin ẹ wà wà nǹkan báyìí ilé ẹgbẹ́ ní tó yẹ kó fún ní sàárà ni yóò bá tó máa yáwó láti fi ṣe sàárà subhanallah tẹ́rí ọ̀rọ̀ àdìsọ́kàn ṣe pàtàkì láwùjọ tí ò bá dáa àmọ̀ jìyà àmọ̀ jẹ ìyà ìyà àìní àtìdá àìní pàpì àìmẹ́yẹ ní sí ìfẹ́ kárẹ̀ lọ́wọ́ lẹ́yìn tẹ́rù ó ti mọ̀ báyìí láti rẹ̀ lọ́wọ́ òun náà látara nkẹjá fújà tó ti pẹ́ ẹ̀rọ mọ̀ gbà láti da ìrìn lọ́wọ́ bàbá yẹn bá rẹ̀ lọ́wọ́ sí bóyá ní ti wa ní wọ́n fẹ́ máa òun náà nígbà àárín yẹn kan lásìkò gba àwẹ̀ wọ́n máa ṣe ìtọ́rù fáwọn èèyàn tó fáwọn èèyàn aláìní tó máa ya ká ah, ó dàbí kínní ẹnu tí ń kù gbogbo àwùjọ tí ń ṣe yìí nfi máa ní ìsìn yẹn láwùjọ ni. kàmí ah, wọn fi ń pọ̀ sí i. àwọn àfáà súnmọ̀ ẹ̀tẹ́ nìyẹn wá tọ̀ náà wá tó lẹ́yìn balẹ̀ tó tọ̀ bá lè tẹ́ ládùúgbò òní máa jẹ́ kíni máa gbé wá ara rẹ̀ máa gbà tó sánàlá ẹ̀wù àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sáǹfààní fún àwọn tó yàn ní wọ́n sì tún ba ìròyìn wọn jẹ́ ntí àìgbọ́kànyé máa ń fà ní àwùjọ ni bákan náà wà fí wàrà ọ̀nà bíi ìfàsọ́lá wọ́n ní bákan náà àlejò ní wàrà wọ́rà ní kéèyàn máa kóra sí níbi nǹkan tí ń rò pé ẹsẹ̀ nǹkan yóò ní súnmi débi haramu báyìí. fàtàmọ̀rọ̀ tún mú bá a tún láwùú sọ̀rọ̀ ọ̀sán kálẹ̀ ìdíje làbídù tẹ́tọ́ ni àbẹ́tọ́kọ́ ẹ̀tọ́ ló jẹ́ fún wọ́n pàmí síbù wọ́n ní ilẹ̀ annaha min haifil mil lókùtọ̀tún yẹ̀ fẹ́rọ̀ tó ń fi ká ipé ní kó di tiẹ̀ ní ó di tiẹ̀ torí pé nǹkan tá a rí tó kéré ní eh, làbíbù ẹyọ ọ̀kan nínú àwọn nǹkan tó yẹ kéèyàn ní fọkàn sí mọ́ni nǹkan tó yẹ kẹ́ni ní làbíbù ẹni dábọ́ ní ọwọ́ ẹ̀rọ pé làbíbù ń gbé mọ̀dínà bóyá tó kó làbíbù bọ̀ ni bẹ́ẹ̀ pé tí ọ́nbẹ́ẹ̀dì bá jábọ́ gan nínú apẹ̀rẹ̀ kò ní bẹ́ẹ̀ ní kò ní mọ̀ kẹ́ẹ̀gẹ́ àmì àgbàlagbàjá gbogbo pẹ̀lú خيرا أنا ومن حيث صدقت لم تتحقق أني ẹmọ wòye ó dájú o pé làbídùn yìí o ìbánẹ́bí rí ẹni tó ti kéré ìyẹn wà pàdé tí mo kó dé níbi kó di tiẹ̀ kó jẹ́ àbí ṣùgbọ́n kó wá jẹ́ sàárà àbí làbídùn yìí sàárà nẹ́bi ṣe fẹ́ni tí ó jábọ́ lọ́wọ́ ẹ̀ sẹ́yìn ẹ dájú ẹ tọrọ iṣu méjì lọ́rùn wájú wáyé. káyè nǹkan tó kéré ó dájú pé ó di kí ni ó di nílò kí nǹkan bá níbi wáyé ní kódápọ̀ ni àbí kódápọ̀ kọ́ téèyàn dájú kò dájú àbí wàlákin wárùhù wárùhù káfàhù àmọ́ ìṣòro ha ṣùgbọ́n pé bá níbi ṣe ní ìkóra ẹni níjànú ó ẹ̀ kó fi tó dá lójú lẹ̀ wà ìfọ́nà kódà pé yẹ kí nǹkan yẹn kéré ó lè jẹ́ pé sàárà ni o ànábì jẹ́ pé òun páyà tó mọ̀ jẹ́ sàárà yìí ò dá lójú ìgbọ́n ìtó dá lójú ni pé nǹkan kékeré tá a báyìí ó lè ní ibi tí wá látara ìṣe wa dá lójú yẹn ó dẹ̀ fi nǹkan yẹn lẹ̀ ẹni ara mi kí ni jama ẹ wàrà ìkọrẹ ẹni ìjánu ibi táwọn rò pé ṣé nǹkan yóò lè jẹ́ṣẹ̀ tá a bá ṣe ẹ̀rí ẹ̀ka ní akẹ́kọ̀ọ́ o àwọn nǹkan ní ó ti dáwà lójú pé eléyìí ẹ̀sẹ̀ ní òjì ti sí átùmọ̀ àtàgídí àtùmọ̀ àtàgẹ́ tó bá ní wọ́n rà olùfẹ́ ah, nǹkan yìí ní ẹkùn fílẹ̀ wọ́n yẹn lọ kàgbò kan ní ó dá mi lójú pé ẹmọ owó eré tó wé yàrá àrí kí n ti bómi sí àbómi inú omi ògì ó dà yóò dá ó dá àtàwọ̀ pa kí n sì ṣe ṣùgbọ́n ah, tí n bá fẹ́ lò ó bóyá fi ìròyìn kan sí ìyẹn wá ń pẹ ní èrè yìí tẹ́lẹ̀ yóò ti fẹ́ mọ ẹrú bí báyìí tó bá ní wàrà ọ̀lẹ̀ torí ìrúdí ẹ̀kọ́ jẹ́ ń gbé kí ní ilẹ̀ náà ìyẹn lànà mi sọ pé ní iná àlàlà ètò jẹ́ ẹ̀tọ́ ìtòfojúwọ̀n ni wal haram bayyin ètò jẹ́ ìwọ̀ ìtòfojúwọ̀n ni wà baynahuma umurun mushtabihat àwọn orújú kan wà lẹ́ tí ò ní ọ̀gbẹ́ tí wọ̀ láti ilé ìmọ̀ nàbí ìtótọ́ láyà alamuhunna kathirun minan nas tọ́pọ̀lọpọ̀ yẹn lè mọ́ mọ́ àlejò àbẹ̀tẹ́lẹ̀ wà mọ́ ní pákọ̀ ṣùgbọ́n wọ́n tó bá ń sẹ́yìn kẹ́yìn á níwọ̀n tí àbájú bí mẹ́rin kẹfẹ́ yọ̀ láì lọ́ọ́ rí pé ń jẹ́ mi lójú atẹ́sì alera bọ̀tí ah, á bẹ́ẹ̀ ti mẹ́fẹ́ ta yìí ṣé irú bí o ti máa wọ̀ mọ́tì ìkọ̀kọ̀ bẹ́ẹ̀lì tọba ní wàrà ẹ̀rù náà opportunity ọkọ̀ tó ìkọ́ ni mùsùlùmí máa ń wò ṣé nǹkan yẹn tọ́ tó bá rújú fẹ́ẹ́rẹ́ táì náà kọ́ mọ́ lọ fẹ́ kó ṣe rújú torí tábìlì bí ni wà lọ́wọ́ pa ìṣòwò á ẹni tí bá máa ń kó sínú rújú tẹ́ fẹ́ẹ́rẹ́ táì wá kọ́ àfẹ́lẹ̀ haram yóò eléyìí ṣe pàtàkì fẹ́nu kọ̀ọ̀kan wa ọjà pípa kan ní nǹkan kan lẹ́ni kálò ní nǹkan kan jíjẹ ní tó bá ti ní àwọn àrújú kan ó lè ó lè fi ọ̀la pàtó tààlà ní nìkan ìfòsòfò tí tó wá ń lọ ọmọ yìí ó ń rú mi lójú tó bá ní wàrà ọkùnrin àdúró eléyìí máa ní í ṣe pẹ̀lú kátàkárà jẹ́ àlẹ́ yìí ṣùgbọ́n tó máa tẹ̀ fẹ́ràn mi kátàkárà rẹ̀ jẹ́sàkùn mọ̀lá ẹ̀rẹ́ àárọ̀ mọ̀ yáni tó lè kóra rẹ̀ kọ́lẹ̀ lómi lè sáré kọ́ọ̀nù pé ibiṣẹ́ la wà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ amẹ́nìkan fẹ́ rajà báyìí tó dá báyìí. à ó da òfin tó burú bẹ́ẹ̀ kò dá o nkí òfin dá rí ó yá ju pé yẹn ká látàárọ̀ sí pípa kọ́kọ́ máa kẹ́kọ́ wá dé wọ́n bá ní tinúkan lórí jú bẹ́ẹ̀ ẹ tó bá ní wàrà yóò wọ̀ rẹ̀ yẹn kò kàn ní mọ bẹ́ẹ̀ wọ́n ní kọ́lá bá àdúhùn alwárọ̀ mùsùlùmí fi kọ́lì yí sallallahu alaihi wa alihi wa sallam a nínú àwọn èèyàn tán ní tí ẹ bá wo ìrọ̀kúnrin níjànú ìráyípa kéèyàn má kó sí nǹkan haram wọn ló wà ní ọ̀rọ̀ tánàbí sọ pé ní mini husni islam ilmariki tó ẹni ẹni ìjà náà àmì ebe pé ní hadithi ọ̀rọ̀ lọ́dọ̀ àfà lórí ẹ̀pẹ́ tó rìnlẹ̀ àbí òrìnlẹ̀ wọ́n ní pàdé hadith wọ́n ní a kà yìí hadith pàdé bíi nílà dídùn ó wòye sí ní ìdí òní jẹ́ sọ́dá báyìí nítorí rẹ̀ òfin jẹ́ wọ́n ní làbídùn nìkan wọ́n ní ó mọ̀lì sáré nìkan ó mọ̀lì ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ tó fẹ́ sọ tẹ́lẹ̀ ìsọ báyìí pé kò rújú tọ́ba bẹ kó rújú jìnnà sí ẹnu wa ẹ gbọ́dọ̀ ní bírèkì àbí ó gbọ́dọ̀ ní bírèkì kíná máa ń fi ń kẹ́ ẹ̀yìn tẹ́wọ̀n mọ́tò kíná máa ń lò mọ́tò tó máa fi sáré náà àbájá kíná máa ń fà tó máa sáré ẹ́ tọ́tù àbí kọ́ọ̀tù lẹ́gbẹ́ lórí ní tó bá ní sáré lọ báyìí ìjà lọ́nà kò sí bí òde sọ gbogbo tó bí ọlọ́wọ́ bá ní okun ẹ̀rọ ẹnu ẹlòmí tó kẹ̀ ní mọ̀ fún sọ̀rọ̀ kẹ̀kẹ́ ẹlòmí ẹ̀ ń wíjì ọ̀rọ̀ rẹ̀ ò pé dédé yìí tó yẹ ká bá lẹ́nu mi ní sọ lọ lẹ́nu ẹnu ẹ̀ ń já wáyà lọ́nà kò sí bí òde sọ ẹ̀yẹ kí mùsùlùmí rí bá ẹ̀yẹ ká ní wàrà àbí ọ̀rọ̀ sísọ kọ́dọ̀ ọ̀rọ̀ náà ká sílẹ̀ yìí ó nga tok ndar ko ko ko abi ko tok ku ma to to bani wara fa kana wa na go ro ni in ka wi wo ele to to ato wara u be na to ju ya na ti o bani break yo ma ja lo ma kana wa a ili akojo mo fún alápèjìtẹ̀ ìkẹjọ́ òun fún ìgbà yìí mo ṣàpèjì láwọn àkójọ mi tó le tọ́ ṣùgbọ́n máa wò pé kí ni òní fẹ́ rújú báyìí àbí mẹ́wàá wájú lẹ́yìn ṣọ́ọ̀tì wa mẹ́ta yẹn ń ta àbájẹ̀bú orúsì mú wọn lẹ́fẹ́ nara pé wájú wájú lẹ́yìn pé kò tọ́ ọgbọ́n báyẹn tó máa ń rí níbi díẹ̀ ni mo rò pé ní <laughs> arákùnrin náà ń wo ti ń lọ ẹ pé ibi tí ó jòkó báyìí ibẹ̀ ní chọ́ọ̀tì wà nọ́mbà lọ́mọ wò lọ́ọ̀kan ẹ ò pé àbálágbájá náà àti sáni ọmọ sàkéyìn díẹ̀ díẹ̀ tó ní ìfẹ́ ó fẹ́ múlù jù dání kúkú wá bò mí àyọ̀ àwọn àkójọ náà pẹ̀lú gbogbo ènìyàn máa ń lọ àkójọ mi lọ́wọ́ pé yẹ̀dùká sílẹ̀ yìí tó bá tún náà mú sílẹ̀ yìí bẹ́ẹ̀ tó bá ti ní ìrújú kéèyàn gbèjúlẹ̀ walbat walmash àbí ìlú agbára àmọ́ mímọ̀ àtẹ́yàn ti lílo walmash wasair alharakat libatina wa zahira àbí lílo bíbọ̀ wa náà fàáfi alhikmat nabawiyya fàáfi alhikmat nabawiyya tó ṣàfíyà tó fi wára ìkáfíyà a ní ikima bá kọ́lá sọ̀rọ̀ àlẹ́bì nípa bá a ti ń kórè ẹnu jàǹdùrí ẹkú tó wa mùsùlùmí gbọ́dọ̀ máa sọ́ra rẹ̀ báyìí yẹn tẹ́ ń ṣe mọ́lẹ́ṣẹ́ láwùjọ nù kọ̀ọ̀kan mùsùlùmí o tó ń bẹ́ sí ti ẹ mú ó pé àwùjọ kọ́rọ́ ní omi jọ jìyà lọ́jọ́ pé dàrí ṣe àmọ́ tẹ́sí mọ́lẹ́ṣẹ́ láwùjọ sí inú ókè bàbá jẹ̀bú ló gbajúmọ̀ láwùjọ sí àjẹkù ti dànù ìwọ̀n náà ọlọ́ọ̀ni ń ọlọ́ọ̀ni jọ jìyà báwọn kí táwùjọ ní nǹkan kò ní ó gbà sí ìròkè ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi àwọn òṣìjọ́ sí nǹkan ìwó kóra rẹ̀ ń jánu tí nǹkan yìí bá mọ́ ẹ̀rí. wọ́n ní alimami lẹ́kàtọ́ gbé ní kúlù máa ṣàkàtà sí ihi ìfàlọ́wárà ìṣìnàbọ̀ wọ́n ní gbogbo ohun tó bá ti ń ṣe méjì sí àbúlọ àbí ọ̀dọ́ wọ́n ní kí tó dáa jọ fẹ́ jẹ́ ni tí ó kóra rẹ̀ ń jánu ní ìṣìnàbọ̀ kọ́ bóyá jíjẹ nǹkan lílo kankan ní kókó má ṣe wọ́n ní hadith anabi náà sọ pé ní dá méjì sílẹ̀ má yẹ̀rí ìbùká ilá má la yẹ̀rí ìbùká títí orú ẹ lójú méjì sílẹ̀ lọ́bí tí ò dé kíní tí orú ẹ lójú màánà ìtumọ̀ rẹ̀ ní pé anẹ́ka ibà ṣàkàkìtà fi ṣe ń padà tó bá ń ṣe yè méjì bí kankan tó gbogbo jù sílẹ̀ alimọ́ múlò tẹ́mi ya a ní alwara ó sáré kù mọ́ yóò ká fòdọ́rà ó fi là àfihàn nítorí ó jẹ́ wàrà ní pé ìkórè ní ti àlù ní pé tó ń pé ṣe lọ́rùn ó ń fẹ́ yóò ní ní aburú fún mi báyìí ní bá ń ṣe sọ́nà ò ní bínú sí nǹkan báyìí àwọn ah, ṣé ìtàn yìí sì tọ́ kúkú má ṣe káwa gbọ́ o ìyàtọ̀ wà láàrin eléyìí àti ìtì máa ń ṣẹlẹ̀ fún tọ́ ìbùdó wàsíwàs oníyè méjì o oníròyìn ròyìn àwọn kan wà ròyìn ròyìn láàmú tiwọn tí ó ti máa dààmú wọn gbogbo gbà sọ́mọ̀ òkè náà wá ti fẹ́ ṣe nǹkan báyìí tó tọ́ àbí òtọ́ yóò máa dààmú ara rẹ̀ yóò yàtọ̀ oníròyìnrò yìí òní kí nǹkan tọ́ pẹ́yẹ́ pé òní wá ń dàrú mọ́ lọ́wọ́ àbí kíkẹ́ ìtọ́nu wọn dààmú yàn bí ẹni tó sàdọ̀ láàrin lọ́tẹ́ tí mo ti tó tètè ìṣó tí mo ti tó nǹkan sọ́dọ̀ pé kò dámi lójú wọn jẹ́ lọ sálọ alámi ṣe àwọn kẹta àti tí ẹ̀bá lọ lọ́dún kẹyìn tọ́nà ní bínú tí ẹ̀ báyìí ìwé ìlà ń sọ tó bá ti rí bẹ́ẹ̀ lọ́kẹ́ kókó gbèjì sílẹ̀ ẹnu àti ànàlùwárá láyà kúnnú ilà máa káwọ́fí wà wùdú ní ṣubha a ìráyé tàbí ìkórè janu tá ń sọ yìí kò ní máa wá mi nǹkan tá a bá ń páyà iyèméjì ni máa ń fà àbí ìrújú ẹ̀rí ama lùwárá mìndú ní záàlìkà fàláyé sámà wàrà wàyí nà máa wà wàtàwà ìtìwò sọ́nsìn pé ṣùgbọ́n èyí tí ò bá ti sí ìrújú mẹ́ta tó wá ń ṣeyè méjì ìyẹn wàtàwà sì là ń pè yẹn o jẹ́rìí ti kílẹ̀ rẹ̀ anábì ní ìwọ tó bá ti ṣàlùwàlá hmm? ìwọ tó bá ti ṣàlùwàlá. tí ọlálùwàlá tọ́ra lórí irun ọ gbọ́dọ̀ kúrò lórí irun tí tọ́ ìdíkíní tọ́ igbó oorun àbí tọ́ rípáṣẹ́ jáde lára ẹ̀rí ti sílẹ̀ pé tí àbá sì rí nǹkan méjèèjì kéèyàn mọ́ sí lóhun só ṣùgbọ́n wọ́n ti gbóhùn wà lọ́wọ́ pé kéèsì só báyìí iyèméjì dénú káàdì tó kú dáa ní kí ni kí lọ́ọ́ ṣé ṣètọ́nù gómù ẹ̀rí lò torí pé ìgbàlẹ́bí sọ nǹkan ló ṣe yìí bá ń sọ ah, ní pé yìí tọ́ wò pé á ṣe ní òtún fẹ́ pa kẹ̀rí báyìí tọ́ wò pé tí òtún fẹ́ borí bẹ́ẹ̀rí kẹba ìyẹn ní bá ń sọ tètè pé bẹ́ẹ̀rí ti kílẹ̀ ẹ̀ tí ẹ̀ máa ṣe méjì lórí tó ti kílẹ̀ ẹ̀ tí ní ṣe yẹn jẹ́mọ̀ ìjọba ní ìrújú lórí tó ti kílẹ̀ wàṣíwàṣù nìyẹn wàṣíwàṣù àbí. àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ti sílẹ̀ jẹ́ àwọn ká ẹ̀ẹ́n tí ó sì lọ tí kò lọ jẹ́ fún gbèjì sílẹ̀ ẹ̀rí pé yíyún ní tí ò dá ní ṣe àpèjúwe tí mo lè fún wa ni pé ọ̀rọ̀ tá a ṣe hàn kọjọ́ nípa ọ̀rọ̀ kùránì kí ni àìmọye ẹ̀rí tó nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ láyé ara àwọn akẹ́kọ̀ọ́ máa kú dúró tí ìrújú òtí mọ̀ wọn bí kíní ẹ̀ka lọ́rọ̀ ọlọ́run ẹ̀ka ní ẹ̀dá ọlọ́run ká kó gbèjì sílẹ̀ nítorí sílẹ̀ tẹ́ gbèjì sílẹ̀ ní ẹsẹ̀ wá ráwù ọ̀nà àrùn lè yẹn fẹ́ẹ́ rìn yẹn nítorí bá ti kílẹ̀ àní kíṣe ìtọ́ nílò akáwà jẹ́ ń gbèjì sílẹ̀ tó bá ti kílẹ̀ àmọ̀ ṣe ṣùgbọ́n ètò òkílẹ̀ ti wá báwo bá tẹ́tẹ́ ah, Wallahu a'lam nítorí ni pé àníbà mọ̀sánlá orí samara samati làbídùn orí sọ pé tí èèbá ti pé mò ń páyà kó mọ́ jẹ tọ́dá pọ̀ ní òun bá jẹ́ ànábì fáwọn ẹlòmíì sọ́jọ́ ń lọ fáwọn ẹlẹ́ jẹ́ torí pé nínú nǹkan tó jẹ́ ẹ̀sà fánàbì fáyé kọ́ ṣe rẹ̀ lé lórí ni pé kì í gba kíni ìgbà sàárà sákanáà kì í gba zaka nítorí ẹ̀ lànà bí òfin yìí mọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ yóò jẹ́ kó hàn sí wa pé tá a bá rí nǹkan tó kéré bẹ́ẹ̀ ó ti di tiwa onídìlẹ́kọ̀ọ́ sí wẹ́lọ̀ tá bá rí tó ní àlèlọ fún fẹ́ẹ́ tó bàbá lóòótọ́ la ni fọ́ọ̀ wá mi fún àbá àníwá mi fún ẹ́ àníwá mi fún. ẹni pé ẹ̀tọ́ pé iṣẹ́ yẹ pé ọkàn èèyàn gé e lọ mọ́ nínú àdúgbò yìí sọ̀rọ̀ sọ́wọ́ àtọ́lé ẹ̀lọ́rọ̀ ní 15 naira ní lórí ẹyọ ọ̀kan ẹni tó ní bá takú sí ẹ̀fẹ́ ẹ̀yà bàǹgẹ́là àdúgbò mi o àyẹ̀gọ́mọ̀ òpẹ́ àti wọn náà mọ́ tọ́ ń ṣe ní àbí naira lè yẹn rí five naira mi kẹ́jú jábọ́ nígbà tí mo lọ lọ́nà yìí lánàá aha kó yẹ kó ní mo rí yẹn o kan ẹ̀yà bá mú kí wọ́n ti tún mẹ́ tí jù kankan ní àpẹ àti ya pé one thousand ló wà ẹ táwọn dààmú lórí five naira kọ́ mọ̀ ṣẹ́wó ni sànúbì jẹ́ pé yẹpẹ́ àwọn nǹkan tó yẹ ya báyìí bá rí tí o ní abẹ́ àkàtà ẹnìkan láti rí i. a ní níta lè mú ni láti fi ṣàǹfààní èyí òun yájú ká jẹ́ kó ṣe kíni lọ kó wé sí lọ. ìkànnì nínú ìran nǹkan tá a máa ń yí àwọn ọ̀ràn míì ń bọ̀ sẹ́pẹ́ àwọn ìta mọ̀ fi wẹ́ lọ di àwọn àgbà kan ní ìlànà kájọ́ rẹ̀ ìfẹ́lẹ̀ láì tààlà abẹ́nú ọba sùpánà wa tààlà èyí tí a sọ èyí tí ó ti ní okùnfà dáadáa fún aláyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti kíyàmà. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين